yányán dé bàbá aṣọ àlárí dé bàbá àwọn ẹ̀wù dúdú dé bàbá ìlú èdè bàbá èdè ètò bàbá ètò ẹtì bàbá àti bá ń ṣe ní gbogbo ìgbà níkànnì yìí lórí ètò yìí ní gbogbo ọjọ́ Jímọ̀ àti ní gbogbo ọjọ́ tẹ́ ẹ bá láǹfààní láti máa wò wá níléeṣẹ́ Orísun tá a kalẹ̀ sí channel one sixty eight ibẹ̀ gan gangan bẹ̀ nìyẹn ẹ má yí kò ń bẹ̀ ẹ filẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ó wà bẹ́ẹ̀ ẹ jẹ́ ó mọ̀ lọ bẹ́ẹ̀ lórí ètò kan ètò kan àrà ọ̀tọ̀ ètò bó ṣe lọ entertainment ẹ sọ fún tẹ bá ti ń ráwà méjèèjì yìí. Hmm. ọlọ́ngbà ànírònú <laughs> ọlọ́ngbà àní nǹkan tá ń rò eh. nàìjíríà yóò affect wa rárá ọlọ́ngbà ìrírò ọlọ́ngbà ah oh god bẹ́ẹ̀mi ṣe wà inú gbádùn ni ah, wọ́n ní ẹ mọ̀ jẹ́ kan mọ́ ká máa jẹ kan inú gbádùn náà ni ó bá jẹ́ lókùtà náà àṣà ká jẹ́ hmm. mo kí ogun apẹ́ káàbọ̀ sórí ètò ọmọ yín olólùfẹ́ yín àbúrò yín last gbogbo yín Abídèmí Ewu, the queen of broadcasting ọbaabìnrin pèdèpèdè ọbaabìnrin sọ̀rọ̀sọ̀rọ̀ another one is a counterfeit yèyé àfèdèṣẹ́wà yín náà rèé yèyé àpèdègbàwúrà yín rèé tẹ́ẹ̀tì mọ̀ ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà ní gbogbo àkókò èmi máa pè mí lọ́mọ onítòkò lókè àlèjì lábẹ́òkúta èmi lọ́mọ ẹni fúnni lọ́mọ làálùpá ẹrú mọ sá àjọba ló lè lè lọ́kọ́ ni mí ọmọ àrélù ọmọ tó mú dà tó mú lọ bánà ẹ̀ lórí àtúndélé nínú bí ṣe wa ẹyẹ tèmi kì í fi apá kan fò ẹnìkejì mi wà ń bí MC Biggy ọmọ bàbá bólóde nílùú adó. mo ní èrò tí ń roko èrò tí ń rodo. Hmm? mo lérò tí ń roko èrò tí ń ròdò ẹgbẹ́ náà ẹ wà wẹ̀yẹ látàntẹ́lẹ̀ igi ìwọ ló jóhùn <laughs> mo kí ọlọ́run elédùnmarè ọba àrí àlá ọba tó fún wa ní èmi tá a mi sínú ọba tó fún wa ní àkókò ọba tó fún wa ní ìgbà tó fún wa lọ́jọ́ tó ní kàlàáfíà ya ara wa kó má ti di fìyàfìyà ọba tó ṣọ́ wa láti bẹ̀rẹ̀ ọdún yìí mm. tọ́dún yìí náà tún ń tẹnu bepo lọ ọlọ́run àmà dúpẹ́ lọ́wọ́ yín o torí tẹ́ ẹ bá ní ká má sí mọ́ kò kẹ́ ó mú yín alihamudulilayi ká praise the lord hallelujah ká tún wá dúpẹ́ lọ́wọ́ ifá olókun asọ̀rọ̀dayọ̀ ẹ má jẹ́ atọ́ra wa eh. mẹ́ta lọ́kàn ni <laughs> ẹ káàbọ̀ ẹ káàbọ̀ àwa la làṣà àti ṣe àwa la nǹkan wa o ẹ káàbọ̀ sórí ètò ètò tó wà swagalicious jùjùjù ètò tó ní mẹ́ńtọ̀ nínú ìṣàgá ni bí ọmọ òkú màsí ọmọ ayéwo tí ò ní gbàgede ọmọ abẹ́rẹ́ mẹ́ta ṣàgá ìkọ́ńkọ́ ìkọ́nù kan yòókù la fi rán gbaṣọ ẹ̀ṣà ògbìn ni mí ògbójò ọmọ apọ́n kékurú dẹ̀ni pọmọ matthew bolóde òkú mc biggie ọmọ bàbá bolóde nílùú adóodò. versus ọmọ bàbá olúkú ewu nílùú ìtòkò. ọmọ tó ń múdà lọ́wọ́ ah. wọ́n fi ń bẹ́ àná lórí. ọmọ ẹni fúnni lọ́mọ là ń lù pa. lù pa wọ́n fún wọn tún fún ọmọ. Ah, ah, wọ́n fún wa mi. ọjọ́ tí bàbá jó bí ewé tó tún pẹ́pẹ́rẹ́pẹ́rẹ́ orí kí ẹ lọ́mọ bẹ́ẹ̀ dùn lọ. mo ní iye orúkọ rẹ ló tó yìí. tó wàá rí boríkì wá hmm. tóun bẹ́ẹ̀ ni ìyàwó pọ̀ lẹ́ẹ̀dẹ̀ àwọn bọ̀dá mi. serious ọlọ́run mi o. àwọn mi fẹ́ ó eh. fẹ́ kíní kan ìyàwó ni. ọlọ́run Ah, kọ́lọ́ máa fọ̀rọ̀ kẹ́bẹ̀rẹ̀ nínú ẹbẹ̀ ẹ̀ ah! mọ̀jídì olúkúewu ah! wọ́n fẹ́ yàtì eh? nírẹ̀lẹ̀ olúkúewu ó fẹ́ yàtì hmm. ó fẹ́ yín ládò tọ́dọ̀ tiwa náà ó fẹ́ yín lówó nílùú adóodò àtọwọ́dé ó fẹ́ yín nídìí ìrókò ó fẹ́ yín lọ́sùn ó fẹ́ yín bẹ́ẹ̀. <laughs> yẹn tí mo bá ti máa ṣe bó ṣe la entertainment no dull moment ní no dull moment bó ṣe wà nìyẹn ṣùgbọ́n kí ni kọ́tà fẹ́ sọ lẹ́nu bígì. wọ́n ga ètò tí wọ́n kàn ó kàn ìwọlé ẹ̀kọ́ máa pè ní alára àgbà yìí dá. alára àgbà yìí dá kó ẹ̀ yìí gan-an. kó tó fúyàn ní ní ọbabìnrin pèdèpèdè ọbabìnrin pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ kò ń ṣèmúra kíní ni. another one is a counterfeit. ṣé nígbà tí mo wá ní kíní ìtàn mo wá kó fásán mi bò ah mo fi fásán pa ah màláìka ní mm, mm, mm. wọ́n ní ọ̀rọ̀ bí yẹn kọ́fẹ̀ ah. kọ́fẹ̀ bí yẹn jẹ́rí ẹ̀sẹ̀ ni ìrìn ẹ̀rẹ́jì yẹn ṣe gbọ́. ẹ wo jàre kí ni kọ́ta mú wọlé ní ẹsibíjì mo lọ sí old school ni tó hmm. hmm. lọ ti ayé sixties eh, seventies irun àwọn ìyá wa rẹ̀ lẹ́gbẹ́ barista ń lo ẹwà èdè hmm. ó ń ṣèbà fáwọn tọ́lọ́ ń gbáyélé lọ́wọ́ kọjá kóun ṣe tòun àwọn kìrìsìtẹ́nì náà dẹ̀ sọ nínú bíbélì pé fi ti késàrì fún késàrì hmm. ọlọ́run ló déṣù bẹ́ẹ̀ni ìdájọ́ èṣù kan wá bẹ́ẹ̀ni ẹni tí ó wọná àtẹni tó wà lè jẹun náà kò kan wá. ọgbọ́n tó máa ń pòwe pọ́lọ́wọ́ mú àfa kò ní sojú ọmọ kéwù kò ní sojú ọmọ kéwù hmm. <laughs> nígbà Sunday Ìgbòho agbọ́kiri lọ́ba dìde lọ́ba ní ah, ah, kó wá sọ Ìgbòho sà. Hmm. Ah, eh. ní Ìgbòho bá dìde lọ́ba ní Ìgbòho bá ẹ dákun eh. kò fẹ́ sàn yín ẹ̀ẹ̀kan tó wá òun lọ́rọ̀ bá wọn sọ. kọ́ barista lé okú ni ká barista lẹ̀ torí pé òun ti ń jẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run káwa ta wà láyé ni ká wòra wa fínífíní pé ẹjọ́ ṣọ́nà ní ká má ṣèbà fún nǹkan tó ń dá. Hmm. ibi tí mo wá ń lọ rèé lórí ètò bó ṣe lọ entertainment. Hmm. kí ló dé tó jẹ́ pé tá a bá lo ẹwà èdè àwọn èèyàn máa ń gbàgbọ́ wípé ẹlẹ́bọ nìyàn. Hmm. tá a bá lo ẹwà èdè wọ́n ti gbàgbọ́ pé ó ṣàwo ẹlòmíì àti má ṣètò àwọn ètò mi tí mo ṣe lórí rédíò àti tẹlifíṣàn ní à àwọn tó ti mọ̀ mí tẹ́lẹ̀ lórí tẹlifíṣàn ní à yeye a máa ń gbádùn yín dáadáa o a dẹ̀ fẹ́ràn àwọn ẹwà ìdí tẹ̀sán àwọn ẹlòmíràn ní à obìnrin o ìyá aláwo ni ó jẹ màmá hmm. aláwo ni ẹ máa wá àwọn èdè ẹnu ẹ yóò mọ sọ̀sán yóò mọ sọ̀sán ẹ ti gbàgbé pé iṣẹ́ mi ni mò ń ṣe iṣẹ́ wa là ń ṣe àmúnú yín dùn ní àmúlùdùn ní wa nígbà tá a bá gbé àṣà àti ìṣe wa lárugẹ ìjọ ta ló fẹ́ gbé lárugẹ nígbà tá a bá fi ẹwà èdè sáwọn nǹkan tá à ń ṣe wọ̀nyí bó o làwọn ọmọ wa ṣe fẹ́ mọ yorùbá yanrantí ọmọ mi tó bá bí igi gogoro má gùn mí lórí ẹ má dọ̀jẹ̀ ni ẹ̀hán ni màá dọ̀jẹ̀ ẹ̀ máa dọ̀jẹ̀ igi òkè kó má gùn mí lójú máa dọ̀jẹ̀ kó dùbúlẹ̀ fún ni. igi gogoro má gùn mí lójú. ọmọ ẹ káàbọ̀ padà sórí ètò bó ṣe lọ entertainment ètò tó ní swag tó pọ̀ lọ́lọ́kan òjọ̀kan ètò tó tún wá ní mẹ́ńtọ̀ MC Biggy ọmọ bàbá bọ́lọ́dẹ òkú ó ti yẹ̀ bá díẹ̀ fún wa torí àlejò wa yèyé abídèmí olùkọ́ ewu àtẹ̀mí àtàlejò mi àjọ dálẹ̀ àtúnṣà ni ẹ bá kí àwọn aráalé. ọ̀làlékè ìyànda mo tún ti dóde ẹ̀sán fẹ́ni kò mọ̀ mi pọ́mọ yẹn ti dé ọ̀làlékè ìyànda mo tún ti dóde òpè tí o mọ̀dù kọ́ lọ sá pamọ́ o ọ̀la lékè ìyànda mo tún ti dòde ẹ̀sọ̀ fẹ́ ni kò mọ̀ mi pọ́mọ yẹn ti dé ọ̀la lékè ìyànda mo tún ti dòde òpè tí o mọ̀dù kọ́ lọ sá pamọ́ o. ẹ jọ ọmọ dà ọmọ yẹn tún ti dé ọmọ dà bàbá yẹn tún ti dé ọmọ ni ọmọ ni bá wa àwọn dádì wa ọmọ nílé kò ń ṣe bàbá ẹyin kéèyàn mọ sílẹ̀ ìfẹ́ kéèyàn mọ tọ̀ mí ọdọ ẹ jẹ́ ká ṣe báyìí ẹ bá mi dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fáwọn aráalé. lálẹ́ kéèyàn dán ọmọ torí ọ́ lálẹ́ mi jẹ́ olúborí onífojì gbogbo lé orin kíkọ lọ́nà mi orin kíkọ níṣẹ́ tá mọ̀ mí sí lálẹ́ kéèyàn ọmọ torí ọlá. ẹ̀ẹ́ orin kíkọ la mọ̀ yín sí ẹ jẹ́ kí wá ṣe báyìí ọlálékè ìyàndá olúborí one àbí bẹ́ẹ̀ kọ́ ẹ dárúkọ yẹn kí kó káwọn aráalé fẹnu ara yín kán gbọ́ látẹnu yín. ọlálékè èèyàn da ọmọ torí ọlá aka olúborí onífújì gbogbo ẹ̀gbá lápapọ̀. olúborí onífújì gbogbo ẹ̀gbá lápapọ̀ ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ jẹ́ ká ṣe báyìí sílùú ẹ̀gbá gan-an ẹ tẹ̀dú sí. ìlú ẹ̀gbá mo tẹ̀dú sí olúborí onífújì yóò ọmọ ẹ̀gbá ní mi ṣùgbọ́n mò ń gbé nínú Ṣàngó mo lọ́fíìsì lábẹ́ Olúmọlẹ́gbà mo tún lọ́fíìsì nílùú Ṣàngó Ogun State General ní ìbàbọ Ọdúnládé. èmi náà fẹ́ sọ pé ah ẹyẹ rẹ kí ọmọ nǹkan yẹn ẹ lẹ ọmọ ìgbà ẹ ní ọ́fíìsì ìbọlẹ̀bá tí wàá ní ìbọlẹ̀bá tí wàá ní ọ́fíìsì ẹ ẹ lè mọ̀ bọ̀ lọ́sùn kẹ lọ gbé ọ́fíìsì sí bí àbíbó ni. wọ́n bá gbà mí láyè máa wá wọ́n tẹ̀ ti gbà yín láyè láti ṣe ibi gbogbo ló gba alágbára bàbá ọdúnládé ọmọlẹ́ láàyè ò gbá o. bàbá ọdúnládé ó ti tó bí ọdún mélòó tẹ̀ ti bẹ̀rẹ̀ ṣòrin. mo ti bẹ̀rẹ̀ eré fújì mi bàbá ọdúnládé bí ọdún bíi mẹ́tàlélógún hmm. olúborí òní fújì ọdún bíi mẹ́tàlélógún mo ti bẹ̀rẹ̀ eré fújì mi ìyàndáadé. Hmm. eré fújì tẹ wá bẹ̀rẹ̀ ṣé látìgbà yẹn náà ìlú Ẹ̀gbá lẹ tẹ̀dó sí ẹ̀ kúrò mo fi gbà kan kúrò nílùú ẹ̀gbá mọ̀lísà àbí o hmm. mo wá sínú Ṣàngó mo ń gbé nínú Ṣàngó ṣùgbọ́n nígbà tó jẹ́ pé àwọn tèmi nílùú ẹ̀gbá wọ́n fi mí lọ́rùn sílẹ̀ tó bá fẹ́ ṣe patí wọ́n ní lálékè làwọn fẹ́ wọ́n lólùborí onífújì làwọn fẹ́ ìyẹn ni mi ò ṣe fẹ́ gbá lọ́rùn sílẹ̀ torí pé àwọn gan dúró dé mi lọ́rùn ni mi ò fà wọn tèmi sílẹ̀ rárá olúborí ẹ jẹ́ ká ṣe báyìí bo gan-an ǹjẹ́ tiẹ̀ kọ́ṣẹ́ ìrara ṣe láǹfààní láti kọ́. mo lè sọ pé mo kọ́ṣẹ́ fújì mo lè sọ pé mi ò kọ́ tóró ń ta bá kọ́ yàtọ̀ sẹ́ni orí fi ràn olúborí òní fújì ò ìyàndáde èèyàn kan wà nígbà kan à ń pẹ́ni náà ní ṣúgà máa ìyẹn ni mo máa ń tẹ̀lé tó bá ń kọrin lórí stage hmm. máa dúró á hmm. gbé microphone fún mi kí n kọrin hmm. ó ní mo lè pè ní ọ̀gá mi Ìyàndáadé ṣùgbọ́n iṣẹ́ orí fi ràn ní ìyàtọ̀ sáwò kọ́ṣe o ìyẹn ni wípé iṣẹ́ torí fi rán ni ó yàtọ̀ sáwò kọ́ ṣe ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣe kí wọ́n ṣe báyìí ọ níyẹn tó bá ti wá gbé máìkì fún yín ẹ kọ́kọ́ kọrin kó tó di pé ẹnìyẹn kọrin àbí. mo lè kọ́kọ́ kọrin kóhun tó bẹ̀ rere ó dẹ̀ lè ṣeré kí n tó kọrin ìyìn bàbá ọdúnládé. ó yá ẹ wá wálé báyìí ẹ já fọ̀rọ̀ sí ẹ já ṣe lọ́rọ̀ ẹ já ṣe lọ́rọ̀ ẹ jẹ́ ká wá ṣe báyìí láti ìgbà tẹ̀síwá bẹ̀rẹ̀ ṣe orin yẹn ǹjẹ́ ẹ tẹ̀tí láǹfààní láti bá àwọn onífújì ńláńláńláńláńlá tẹ̀ ń wò lókè gẹ́gẹ́ bí àwọn tó wù yín kẹ́yìn náà tó wọn kẹ́ ju wọn lọ ǹjẹ́ ẹ láǹfààní láti bá wọn ṣe iṣẹ́ pọ̀ lẹ́kẹ̀ ìyànda ọmọ torí ọlá mo ti ṣeré pẹ̀lú bàbá mi òṣùpá mi ṣáìdì àkórèdè ò kíngí kíngí. kíngí kíngí kẹ́ńgẹ̀ kẹ́ńgẹ̀. ẹ ti ṣeré pẹ̀lú wọn èèyàn dáadé. ok ẹ ti ṣeré pẹ̀lú wọn dáadáa ó ẹ jẹ́ ká wá sọ ẹ jẹ́ mo fẹ́ sọ káwọn ẹ̀ máa rò pé àbí bàdá yìí kò ń lè sọ̀rọ̀ ni orin wọn ìkọrin amọ̀ ń gbé yín nú ẹ dẹ̀ fi jọba wa barista ẹ kọ́ bá kí barista ẹ kì í ẹ kíkó bàmí àgbájé lọ ládẹ́dẹ́ gbó gbogbo wájú tọ́dọ̀ ojúkọ kọ́lọ̀ ń jẹ́ ó da ẹ̀yin tó fi sílẹ̀ má bàjẹ́ o gbogbo iṣẹ́ ṣe sílẹ̀ tó ń fọhùn àìnífọhùn mọ́ kó máa ṣe ṣẹlẹ̀ nílé ayé mi ọ̀run rẹ̀ bó délé kò kílé bàbá tó bá ti dọ̀nà kó béèrè ọ̀nà wọn bá ń jẹ lájúlé ọ̀run ni kò máa bá wọn jẹ bàmí agbájílọ́lá ọ̀run ẹ̀rẹ́ o. bẹ́ẹ̀ ni ọ̀run re agbájílọ́lá bàrú sàtì ọlọ́ládé one.